ṣé ẹ̀ ń ṣe èrè ni àbí nǹkan ṣe yín èmi mà ti kúrò lẹ́ni téèyàn kan lè halẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún pé ẹ ṣé dandan ni obo lílá dùn obo lílá dùn obìnrin tí wọn ò bá lábù ẹ tó bá lọ lábù ẹ ń ta wọn máa gbà lọ́wọ́ ọkọ ẹ obo lílá dùn àmọ́ mi ìwá sọ wípé gbogbo ọkùnrin ni kò ṣe àwọn ọkùnrin kan wà tí wọ́n máa ń kórìíra tí wọn láìkí láti lá òbò àmọ́ tá a bá fẹ́ gba nǹkan funfun lọ́wọ́ ọmọdé a máa fi pupa tán jẹ ni tó bá ti mọ̀ wípé ó wà ní kátígórì àwọn ọkùnrin tó lè lá òbò tẹ́rù dẹ̀ ń bá ẹ̀ kọ́ má fòbò lílá gbàyàwó ẹ̀ àwọn nǹkan wà àwọn sex toys wà tí wọ́n máa ń lò tí wọ́n máa ń lò tó jẹ́ wípé máa bẹ́ ẹ lá òbò tí ẹni wípé kò náwó sí kò rà á tèyí tó bá lo bátìrì kò fi bátìrì sí ìwọ́de insist nǹkan tó lè fẹ́nu ẹ ṣe wàá fi ọwọ́ ẹ ṣe wàá mú sex toys yẹn dání wàá dẹ̀ gbé sórí idọ̀ orí idọ̀ ìyàwó ẹ wàá fi rin edo ẹ wàá fi ran inú òbò ẹ bọ̀ wípé o ò ṣe yẹn o ò dẹ̀ lè lábò àwẹ̀ tí ọkùnrin míì bá gba ìyàwó ẹ̀ mú wọn abẹ tán bá wọn bá lọ fi ẹ kúkú máa ń gbọ́ lórí platform the moment tó bá ti gbé ẹnu sí abẹ́ ìyàwó ẹ ẹjọ́ máa máa do ni ó gbọ́ nígbà tó obìnrin kan sọ lánàá pé òun ò kí ẹ̀ obìnrin mi ò kí ẹ̀ nípa dídó tán bá ti lè lá òbò ẹ̀ báyìí ó tán tí wọ́n bá dẹ̀ ló lè lá òbò tó dẹ̀ ní alternative tó lè ṣe tí wọ́n bá wá gbà lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe wá kàn mí orí yín ti burú ẹ fẹ́ kí n lajú àwọn èèyàn ẹ máa lọ́kùnrin ẹ máa lóbìnrin ò láì kòbó obìnrin ò láì kókó kò láì kókó ńgbà tẹ́ ẹ bá ṣe nǹkan tó máa tó máa ṣí ní okùn obìnrin lè kánná débi tó máa fi láì kókó lára àwọn nǹkan tó mú obìnrin láì kókó ni òbò lílá tó o bá dẹ̀ ti lè lá òbò rẹ́dì láti ṣènáwó fún toys tí wọ́n fi ń lá òbò mo ti gbé wá sórí platform mi rí àwọn toys tí wọ́n máa ń lò tó bá mọ̀ pé ìríra òbò ìyàwó ẹ̀ àbí o ti rí ibi tó ti ń bímọ tẹ́jẹ̀ ti ń yọ àbí òun ní psychological kinní pé à ibi tẹ́jẹ̀ ti ń gbà jáde mi ò lè gbẹ́nu síbẹ̀ àbí ìwọ tó jẹ́ pé o fi pé òbò lílá ni ò ní jẹ́ kó rí ìjọba ọ̀run ni ò ní jẹ́ kádùrá ẹ̀ gbà lọ ra toys tó fi ń lábò lọ náwó sí toys tó fi ń lábò kó dẹ̀ náwó sí iṣẹ́ ọwọ́ ẹ̀ débi wípé wàá lè mú toys yẹn wàá kọ bí wọ́n ṣe ń lò sórí òbò tó fi máa ń lá òbò àwọn toys kan wà tó ń lábò náà wọ́n ya wọ́n síta báyìí ni wọ́n dẹ̀ máa ń lábò ó ní bó ṣe ń control ẹ̀ bọ̀ wípé èmi àwa ti torí pé rantiranti màá wá ní ẹ̀yin obìnrin òbò lílá dùn ọkùnrin tí ò bá lè ṣe tó tíyàwó ẹ bá láìkẹ tó ò bá lè ṣe ẹ lọ ra toys tó ń lábò But pé kí n wá bọ̀tà kí n wá ní ìròbì lílọ̀ kì í ṣe big deal torí àwọn kan tó ní ah, ẹni tí ò bá lè lábò nǹkan ó ń da lérú ilé ẹ fẹ́ dàrú ni ó fẹ́ dalé ẹ̀rú tó bá mọ̀ pé ó fẹ́ dalé ẹ̀rú tó bá lè lábò ìyàwó ẹ̀ tó bá béèrè ẹ̀ lọ toys tó fi ń lábò àbí kó fi tọ́mtọ́m sẹ́nu kó o fi la bó bá dẹ̀ máa fi mẹ́tọ́ létọ̀ màbí rọ́ọ̀bù sẹ́nu kó o fi la sódà á máa ta wẹ́rẹ́wẹ́rẹ́ á dẹ̀ máa ta wẹ́rẹ́wẹ́rẹ́ ìyẹn ò ṣe mi ò sọ bẹ́ẹ̀ o bọ̀ wípé fi tọ́mtọ́m sẹ́nu kó o fi la ẹnu tí ò ẹnu tó fi pé kinní yẹn fi adùn sí ẹnu kó o fi la jẹ orógbó kó o fi la sódà o ò ní tèsì òbò yẹn wàá máa tèsì orógbó tó bá mọ̀ wípé ó ń ní ẹ lára láti la bọ̀ yí pé kèmí wá sọ pé kò ń ṣe compulsory kẹ lára nǹkan tó mú obìnrin láìkè oko dídó ni òbò líla wà tó bá dẹ̀ lè la lọ ra toys tó wọ́n fi ń la tóbìnrin yẹn á fi máa fi pé wọ́n lá òbò ẹ̀ àbí kò jẹ orógbó kó máa korò mọ́ ẹlẹ́nu kó dẹ̀ máa lá òbò yẹn wàá lè máa tèsì orógbó yẹn ò ní tèsì òbò máa lá tọ́mtọ́m gbogbo nǹkan tó lè mú ẹ tó tó máa tèsì òfin ni máa tèsì òbò tó bá jẹ́ pé òun kórìíra ni o ní kó fi sẹ́nu bọ̀ pé kémi wá sọ wípé ẹ̀yin obìnrin kankan bó sì láti lá òbò tọkọ yín ò bá lá òbò ìyàwó tó bá lá òbò èmi ò ní sọ bẹ́ẹ̀ tó o bá ti láòbò ìyàwó ẹ tó bá lọ rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ tó lọ bóyá tó lọ bá bùrọ̀dá kan wo fíìmù tán lábò ẹ wọ́n máa gbé lọ́mọ ẹ lọ́wọ́ ni òbò lílá dùn. èmi ò ń ṣe náà mo ti kúrò nínú àwọn tẹ́lẹ̀ halẹ̀ mọ́ àbí tẹ́lẹ̀ máa tì í gbọ̀ngbọ̀n àbí tó máa sọ nǹkan máa ti torí pé nǹkan táwọn èèyàn sọ máa ní mi ò sọ bẹ́ẹ̀ mọ́ òbò lílá wà lára àwọn nǹkan tí ó mú obìnrin láìkókó fóbìnrin tó bá ń sáfókó obìnrin tó bá tán tí obìnrin ẹ bá dẹ̀ ti ń béèrè lọ́wọ́ ẹ pé kó o lá òbò òun tó o bá ti lá òbò ẹ njó bá ti rìn gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ ẹ mọ̀ páwọn obìnrin ó ní bó ṣe máa ń rìnrìn wọn tó bá fẹ́ rìnrìn àbòsí ìmọ̀nàfìkì wọn ṣé mi wá jẹ́ ọlọ́run wọn ni àbẹ́mi wá jẹ́ ìyá wọn èmi máa ní kọ́ máa rìn síbi tí wọ́n fẹ́ rìn sí ẹgbẹ́ bá tiẹ̀ sọ pé wọ́n ń ni mo ṣẹ̀ máa kẹ́ obìnrin tó ti mọ nǹkan tóun fẹ́ ṣe tẹ́lẹ̀ tó o bá ti lábò ìyàwó ẹ tó bá ti bọ́ sọ́wọ́ àwọn tó máa lábò ẹ̀ wọ́n á gbà lọ ẹjọ́ máa máa dóni tó bá ti mọ̀ pé ò lè lábò ẹ̀ lọ ra toys tó máa ń lá òbò tó o bá lè ra toys tó ń lo àbò kámbèlè tẹ tó o bá fẹ́ fìlò òbò lẹ́nu ẹ̀ jẹ́ orógbó tó bá ń lá òbò òun ló máa máa gbádùn ẹ̀ ìwọ ò ní mọ tèsì òbò yẹn tèsì orógbó ló máa máa rí lẹ́nu ẹ̀ látọ̀mtọ̀m láwọn nǹkan tí o ò fi ní ní òbò yẹn lẹ́nu ẹ̀ imú ẹ gan ó lè fi nǹkan fi símú tó jẹ́ pé nǹkan tó fi símú yẹn ló máa máa gbóòórùn òní gbóòórùn òbò yẹn tí ò bá dẹ̀dẹ̀ lójú ní kó lọ fọ òbò dáadáa kó o tó la bọ̀ wípé kẹ́mi Yínká wá sọ fún yín pé torí pé kẹ́ má bàa bú mi àbí torí pé kẹ má bàa kí wá máa parọ́ pé ẹ̀yin obìnrin ilé kò ṣe dandan ni kọ́kọ́ yín láìkè kó lá òbò yín o òbò dídó nìkan òbò lílá kọ́ lèèyàn fi ń gbádùn oko yes kò ṣe dandan ni kó bo kí ọkọ ẹ kó lá òbò ẹ tó o bá ti fẹ́ ṣùgbọ́n tó o bá fẹ́ pé kọ́kọ́ ẹ lá òbú ẹ tí ò bá lè lá dandan ni tí ò bá wá lè lá òbú ẹ kó wá alternative lára alternative ni wípé kó lọ ra toys tó fi ń lábò toys tó máa ń lábò lára alternative ni pé kó lọ dental dam dental dam wọ́n fi ń cover òbò ni kó tó lá òbò àbí kó lo dental dam sẹ́nu débi wípé tó bá lá òbò yẹn òbò yẹn ò ní kan ẹnu ẹ dental dam yẹn nìbọn obìnrin yẹn á máa gbádùn ẹ mọ̀ pé kémi wá sọ fún ẹ wípé kò ṣe dandan ni kó lá òbò obìnrin tó bá béèrè fún òbò lílá ìkan sì send message sí mi lára tí n ká èmi náà ti ẹ̀ fẹ́ experience òbò lílá mi experience ẹ̀rí láyé mi ẹ jẹ́ n wo bóyá mo lè play voice note yẹn síta nǹkan lélẹ̀ ẹ jẹ́ n wo bóyá mo lè play ẹ̀kẹ́ gbọ́ ẹ má bínú àǹtí Yínká èmi ò experience òbò lílá láyé mi èmi náà fẹ́ experience ẹ jọ̀ọ́ irú ìyẹn tó ti sunkún àti experience òbò lílá ń sìn ṣé èmi ni mo ṣe máa sọ fún pé má wọrí òbò lílá ò ṣe big deal mi ò ní sọ pé òbò lílá ò ṣe big deal big deal ni tóbìnrin bá ti fẹ́ ẹ ṣe fún tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ lè ṣe fún ẹ lọ wá alternative ẹ lọ wá alternative kò ń ṣe pé bóyá every time ní kẹ́ máa lá òbò pé bóyá gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ti fẹ́ bóbìnrin sùn ní kẹ́ máa lábò bọ́ tó bá ti lóun fẹ́ kí ló dé tẹ́ lè ṣe. eléyìí tó mèrè ṣe. kí ló dé tẹ́ lè ṣe tẹ̀dẹ̀ máa fẹ́ kó mu okó ti yín ẹ̀ẹ́dẹ̀ wá lè ṣe nìyẹn ẹ̀ ṣe wá lọ wá alternative fún un toys tó ń lábò ẹ fẹ́ kẹ́mi wá máa parọ́ fún wọn ẹrù bóyá èmi ti kọjá gbogbo yẹn àwọn nǹkan báyìí ò kí ń múve mi ẹ ń da lérú ọkùnrin tí ò bá lè lábò kí ló tọkùnrin ò lè lábò tó bá dẹ̀ lè lábò kí ló tó wá alternative kí ló tó fi pupa gba tọwọ́ ọmọdé jẹ kí ló dé tó ṣe tán kó lọ wá alternative kó lọ wá àwọn wọ́n ń ta àwọn mo ti tà á rí àwọn tó máa ń lá òbò pẹ̀lú bátìrì wọ́n ń tà á kí ló tó ṣe ṣe yẹn why tó ṣe jẹ́ pé máa ń fi pé live wà ó revolve wà ó wà ẹ̀yin nìkan lẹ suppose láti máa enjoy kò tiẹ̀ wá sí lọ́wọ́ ẹ̀yin ọkùnrin tiẹ̀ kọ́ lẹ̀ ń sọ̀rọ̀ àwọn obìnrin ló ń sọ̀rọ̀ jù èmi ò rán yín ẹ rò pé mo rán yín ni wàláì mi rán yín mi tiẹ̀ rí yín. ọ̀bọ lílá tó bá ti lè lá ìyàwó ẹ lọ ra toys tó bá dẹ̀ mọ̀ pé ìkórira ni látọ̀mtọ̀m jẹ́ orógbó jẹ́ àwọn nǹkan tó máa tí òfin ní stéètì òbò yẹn tó o bá la boni boni mẹ́sẹ̀gì yìí wà gan-an. Hello, sister Yinka. Boni mẹ́sẹ̀gì yìí wà. mo fẹ́ play ẹ̀ fún yín ni ẹ bá lè gbọ́ báwọn ọmọ bó ṣe ń sunkún mi kì experience bó ti máa lá ọ̀bùn bó ti máa ń bóbìnrin ṣe rí dáadáa tó máa ṣe ń do obìnrin. ṣe gbọ́. in ma ó bó ṣe ń wù mí tó ń wù mí pé kí ni ọ̀tẹ̀ lé experience bó ṣe máa ń lá ọ̀bùn ẹ gbọ́ ó wù mí kí n lé experience bó bá bá ti wù bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá ti ṣe njó bá ti rìn gbèrègbèrè ṣé wọn kẹ́mi ò fún lésì bẹ́ẹ̀ yẹn mi fún lésì mi ìdá ìjọba ti rìn gbèrègbèrè wọn ti lá ẹ̀ báyìí ẹ má sunkún pé wọ́n ń ba yín do because níyàn bá ti fẹ́ yàwó gbogbo ọ̀nà lèyàn fi ń satisfy ìyàwó ẹ̀ tó bá dẹ̀ mọ̀ pé ò lè ṣe fi dudu wa fẹ́ ba ó fẹ́ gba nǹkan pupa lọ́wọ́ ọmọdé wàá fi dudu tonje, ń jẹ tó o bá lè ṣe ẹ lọ ra toys tó ń lá òbò tó bá mọ̀ pé o ò fẹ́ gbóòórùn òbò jẹ orógbó fi nǹkan sí mú sódà tó ò ní máa gbóòórùn òbò àbí kò ní pé kán lọ fọ́ bọ̀ pé kémi wá sọ fún yín pé lára nǹkan ó ní òbò lílá kẹ lọ kó sì dànù kẹ jókòó jẹ́ kẹ fi mí lọ́rùn lẹ̀ èmi ò èmi ò ní yé sọ̀rọ̀ tó bá lè lábò lọ ra nǹkan tó máa fi máa fi la lọ ra toys lọ fi la òbò tó ya wọ́n síta báyìí wàá fi bátìrì sí á dẹ̀ máa lábò yẹn ire o shabarikolo dot com ó dàbọ̀.